Hello everyone, welcome to Toyeen Talks. Oh, this is Baba Ekpaboyimika. Àwọn náà dá sí ọ̀rọ̀ Mohbad, you know, pẹ̀lú nǹkan tí sister Wunmi Moraka or Mori Karimo Karimo lorúkọ ẹ̀ ó jáde lánàá tó ṣe show so àwọn náà wá dá sí wọ́n wá sọ nǹkan tí àwọn feel nínú uh, live uh, interview tó ṣe pẹ̀lú àwọn group of um, set of group kan so anyway ẹ má jẹ́ kí n fi gbogbo ẹnu sọ̀rọ̀ nítorí pé ẹ máa ṣì tún gbọ́n bí ẹ jẹ́ kí kí n jẹ́ kí bàbá Ìpàgboyèmí ká bá yín sọ̀rọ̀ thanks for watching till I'll see you in my next video stay safe stay blessed I love you all bye. ah ah, o tún support Wùmí láéláé ànígbà gbogbo ẹ̀ wá ó di iṣu atayán ọ̀yàn o <laughs> ó di iṣu atayán ọ̀yàn olúkálùkù wá mú olúkálùkù wá mú títí ẹ̀ bó ṣe fẹ́ <coughs> eléyà bọ́sẹ̀gbẹ́ kan animubad ni tọ̀wọ́n abọ́sẹ̀gbẹ́ kejì aníwùmí ni ìjà wa ń lọ rẹpẹtẹ ẹ bá wọ́n wo ẹ̀gbọ́n àbúrò àbí àǹtí ẹ̀yẹn ni ẹ rí i pé most nǹkan tó sọ náà irọ́ pọ̀ ní òótọ́ wọn ìyá wọn yẹn ti kọ́ wọn nírọ̀ ọ̀la ni màá farabalẹ̀ ṣe ṣó Mohbad àtìyàwó ẹ̀ yẹn gbogbo irọ́ tán pa atrocity lóríṣiríṣi ọmọ yẹn ò ṣe trust ìyẹn wù mí mí pé ìyá wọn tó jọlọ́pọ̀ ti fi gbogbo irọ́ oríṣiríṣi ó ti kó sí wọn lórí àwọn ọmọ ẹ̀kọ́ ń purọ́ lọ́ntì wọn ni wọ́n kàn ń pa irọ́ lọ́ntì wọn ni bẹ̀rẹ̀ tó bá dọ̀la máa ṣe random show kò sí mi lọ́bíṣẹ́ lọ́la so a ṣe random show dáadáa a sọ̀rọ̀ lóríṣiríṣi a jù sọ́tún a jù sósì hmm. kí kí ọlọ́run kó ṣàánú fún wa ni wọ́n ní wọ́n lẹ́nìkan lóyún lọ́dọ̀ wọn lọ́hùn bọ́ mi ò fi bẹ́ẹ̀ fi taratara bìlíìfù yẹn jàre. Hmm. wọ́n ní Fọlá ti lóyún arínú lọ́dọ̀ àwọn kan ló sẹ̀dí ẹ̀sìn mi sá lọ́dọ̀ abia ṣé abiamọ ayé ni wọ́n ṣáà ń ju wá pàápàá ó lóyún ó lóyún bọ̀ mo wẹ̀ bẹ́ẹ̀ mi ṣe rí yẹ mi ò bìlífù mi ò bìlífù pé ó lóyún ẹ̀ka ẹ̀mọ́ pẹ́ gbòkè fi bẹ́ẹ̀ láì kí rọ́ bẹ́ẹ̀ mi ṣe àbí ṣèbó ṣì ṣe ṣó lánàá tó ìgbà míì èèyàn lè lóyún oṣù mẹ́rin márùn-ún káyọ̀ nìkan kan máa mọ̀ o but èmi dá òtún ẹ̀ for now nítorí tọmọ ẹ bá tún lọ lóyún lóòótọ́ a jẹ́ pé <laughs> kakúkú sọ pé orí ò dáadáa nìyẹn yẹn tó bá jẹ́ lóòótọ́ ló lóyún o ah, èmá ni ó dàbí pé orí ọmọ yìí ò pé o torí àsìkò yìí kọ́ ló yẹ ká tó gbẹ́ pé lóun lóyún eighteen bíi dis one eighty plus kò jẹ́ jẹ́rú àsìkò yìí ló máa lóun lóyún o oyún bá o lásìkò ìṣá you understand pẹ̀lú ọmọ mélòó pẹ̀lú ọmọ mẹ́rin Mama wọ́n ọmọ karùn-ún ah so a sì ń wo ni mo ní ká mọ́ my mom my sister ẹ̀kújọ́ mẹ́ta o ẹ máa ra mọ́ ọ̀gbẹ́ni lọ. bàbá ẹ máa ra sáà àbáwá kẹ́hìndé báyìí aboríṣàdé ẹkújọ́ mẹ́ta sà thank you so much wa àgbáyé adalẹ́ o we welcome on board sà ojú òní tì yín o àwọn atẹ́ǹkó jẹ́ náà ojú òní tì wá o a máa rí yín bá pẹ́pẹ́pẹ́ o lágbára ọlọ́run ẹ ṣeun gan ni o so bá ṣe ń gbọ́ sítórì o lọ́tún lóṣù gbogbo ẹ̀ náà lára mú wáyé ní kọ̀ọ̀kan wọ́n bá ní pé ọ̀dẹ́ yọkùn ìpéyàn náà tó ti yọkùn o ìyẹn Fọlá Tinubu ah, ṣé yẹn possible ṣá but èmi ò kì í fẹ́ kí n máa pa irọ́ hmm, ó àmì ò sọ pé kò lóyún o pọ̀ bẹ́mi ṣe rí yẹn mi mi ò bìlíì pé ó ti lóyún ká má ká má tọra wa jẹ mi ò bí mi ò tí ì bìlíì mi ò tí ì rí sign gidi tí ma fi sọ pé ọmọ yìí lóyún ṣe understand torí àṣírí tó sì ń bẹ́ káàkiri bíi láǹbẹ́ tóun náà ń pe kúnyìn mọ́dá káàkiri lọ́tún lọ́sì ẹ understand so ká má kàn fi kinní tó bá lóyún ẹni pé ká lọ ra kí àlùjọ mọ́lẹ̀ ni ẹni pé àlùjọ afọmọ tìyẹ òun bá a sùn afọmọ tìyẹ òun bá a sùn àlùyà ee àlùyà so àlùyà la máa lọ pè lọ́wọ́ ẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀ pé àlùyà wèrè kí ló dé kí ló tún ṣe ṣẹlẹ̀ tí kù yọ bí tọmọ bí tọmọ ọmọ ẹyẹ báyìí ṣé wọn kì í fọmọ tiẹ̀ náà fọmọ tiẹ̀ ni nítorí bọ̀bá àlùyá yẹn sì kò kò rán yàn mọ́ o kò tiẹ̀ rán wọn mọ́nú ìhòòhò nation yẹn o anybody di gbígbá ni o anybody wíwó jẹ ni o ah kí la fẹ́ wí <laughs> kí bó bá jẹ béèyàn náà bá jẹ afọ́jú náà tó bá jẹ pé afọ́jú náà lèèyàn náà ló tọ́ títà fi mọ́wọ́ lọ sọ́yàn kò rójú kò rí nǹkan tó ń rí ni títa fi bọ́ pátá òun ò ríran ni ẹ mọ àwọn bíbí dádì wa ló lè rántí dáúdà the sexy guy láyé ìgbà ẹ lọ́hùn dáúdà the sexy guy so òun náà ti wá di àlùyá àlùyáwèrè the sexy guy sì yan nínú odó nation wọn tẹ bá rántí dáúdà the sexy guy ńgbà yẹn àgògá ń bọ put your mouth for i mean put your breast like this mú mú take your pint like this do this do that bí bí dáúdà ṣe máa ń ṣe ń gbà yẹn nìyẹn ẹ mọ̀ pé irú eléyìí náà dẹ̀ríkẹ̀ tó já fọ́jú ni mi ò mọ̀ pé wọ́wọ́ mi kàn lọ́yàn ok mi ò tẹ̀ mọ̀ pé ipá pẹ́ǹtì ẹ̀gan lọ́wọ́ mi kàn mi ò tẹ̀ mọ̀ pé mo bọ́ pẹ́ǹtì ẹ̀ ó kàn dé mo kàn dé ti sí ṣubú ni mi ò tẹ̀ mọ̀ pé mo ti ṣubú tí tó fi fẹ́ fún gbogbo wọn lóyún tán pátápátá dáadáa ti sẹ́sì gà ló ń lò ń tiẹ̀ táwọn náà rí pé àwọn ráfọ́jú tán mọ̀ pé ojú kan tó kù yẹn iná iná ọmọ rárá ní bó ṣe wà yẹn ìyẹn àlùjọ ọmọ rárá dáadáa yẹn o ìyẹn àlùjọ ọmọ rárá dáadáa yẹn o ojú kan tó kù yẹn iná ń bò rárá ní bó ṣe máa ṣe bí ìpọ́jù yẹn ti fọ́ nìyẹn tá a máa fọwọ́ gbá ọmọ ọlọ́mọ lọ́yàn <laughs> fọwọ́ gbá ọmọ ọlọ́mọ ń dì títí so tó bá lẹ́yìn ẹ lóyún àti hmm, lè dispute ẹ̀ wàláì àti lè dispute ẹ̀ dáadáa kan kákọ̀ fún ní bíi oṣù bíi bíi mẹ́ta sí mẹ́rin ṣá ká wá wé pé bóyá ká lọ má lùjó ká bẹ̀rẹ̀ sí ní fọwọ́ fà létí pé olórí burúkú ní àlùjó ó mú ó mú ọ̀gá ó tún mọ́mọṣẹ́ à ìwọ ìtúnẹ̀ẹ́nẹ́ o lóòótọ́ náà àìmọye ọmọṣẹ́ tó ti rí tó ti tó ti fún lẹ́kùn jẹ ọmọ kan rádaràda ṣojúgbójú ìpè aáyán yẹn ń bọ̀ o what's up man how you doing. Yeah, sir. Yeah. àmọ́ tó kọ́ tó fi gbogbo ojú kó ìpín sí yẹn tó fi gbogbo ẹnu ṣèbẹ́ sí ẹ̀kọ́ tó gbẹ́ pé à ah, àlùdómà ló tún wà ń bẹ́ẹ̀ àlùdómà ló tún ń kutú tó ń kutú àlùjọ́mọ̀ lọ́lọ́run gbáyé fún wọ́n wá gbé tíìmù lé lọ́wọ́ òun náà wá di ọ̀gá ó di ó di ọ̀gá àpàpàǹdodo òun náà wá ṣe bí alára òun náà wá dẹ olójú kan ṣá ń jẹ́ pé gbogbo tó wà bẹ́ẹ̀ náà afọ́jú ni wọ́n so nílùú afọ́jú dẹ̀ rékẹ̀ olójú kan ló máa jọba. ní tó ṣe fi tá fi find it difficult díẹ̀ láti blame àlùjọ nìyẹn torí àwọn afọ́jú ló kún bẹ́ẹ̀. olójú kan àlùjọ òun náà gbọ́ba fún títí lọ kan ẹni tó lóun dá tíìmù lẹ̀ tẹ́ báwo ń sìn pé tíìmù yẹn gan kò dẹ̀sẹ̀ tó ń kọ̀ńtró tíìmù ọ̀jù àlùjọ lọ because ẹni tó dálẹ̀ náà afọ́jú ni ń gbé olójú kan dẹ̀dẹ̀ ó yà wé pé ah ọpẹ́ o olójú kan ti dé o ó yá gbàgbàgbàgbà tíìmù lọ́wọ́ mi àní ó gba tíìmù lọ́wọ́ mi ìyẹn tẹ̀tú kọ́kọ́ yarí ó lówó fẹ́ tíìmù ẹ mọ̀ ọ̀gá tó dá tíìmù dẹ̀dẹ̀rẹ́ kẹ̀ afọ́jú nìyẹn àníwọ̀ ah, lọ́lójú kan ìwọ ni kò gba tíìmù yìí gbà lọ́wọ́ wa ẹ̀dọ́ sáà ìgbà tíyàn tún fẹ́ ṣe kínní ló bá ní ok àwọn á fi èyí sí nọ́bàbà one million two million ṣẹmẹ pé olójú kan dẹ̀ríkẹ̀ ó tún wé pé à ah, ó dẹ́ pé àwọn afọ́jú wọn wà desperate ló bá yarí onímọ̀ mi lẹ́yìn two million ẹ́ mo tún gbọ́dọ̀ tún gba nǹkan kankan ṣẹ́ ẹ̀ <laughs> a ní mo gbọ́dọ̀ gba nǹkan à nílà tòwó tí mo fẹ́ gbélé mi lọ́wọ́ yìí náà mo gbọ́dọ̀ gba nǹkan lé lórí lẹ́fi rí pé ńgbà tí wèrè yẹn náà dé nàìjíríà ó ya mú nǹkan lẹ̀ kí ni mo sọ fún yín lẹ́fi rí pé wèrè yẹn ìyẹn dọ̀kásì lẹ́fìní pé ńgbà tó dé nàìjíríà ó ya mú nǹkan lẹ̀ fálùjọ pé àlùjọ yá gbà ó lẹ́yìn two million tó gbà túgbà ilé náà mọ́ o nígbà ọmọ ẹgbẹ́ wicked o àlùjọ náà bá sọ pé àlùjọ na bad boy pé bad guy àlùjọ náà bá wí lẹ́yìn tó tún gba nǹkan tán ló bá tún yarí sẹ́ẹ̀ tẹ̀dọ̀mọ́ pèsè wọn wá fi tíìmù yẹn ń bẹ ni pé gbà á ní o gbà ṣe á ní o gbà má má tẹ ṣáà má kó wa jẹ lọ àwa afọ́jú la wà ń bí ló bá tún yarí ẹ gbọ́dọ̀ kọ́lé àtẹ́bà ah, ti kọ́lé mi dùgbà tí ẹ̀bẹ̀ tún dé ẹjọ́ o ẹ̀yin ará àdúgbò ó tún ní pé ilé làwọn fẹ́ gbà o ilé náà tún wí o ilé náà tún fẹ́ gbà àókè ẹja ẹja kọ́lé tẹ̀sí rí pé nísìnyí ojoojúmọ́ ni dọ̀kásì ń tọrọ jẹ tó ń tọrọ mu tó dàbí ẹrú ẹjọ́ ẹ fún mi lówó ẹ fún mi lówó ẹ fún mi lówó láti lè satisfy afọ́jú àmì olójú kan sọ́rí mí pa àwọn jáfọ́jú anyway láti lè satisfy olójú kan tí wọ́n ní bẹ̀ tọ́dẹ̀ fẹ́ kó jẹ́ pé yẹn ló máa take over team tọ́dẹ̀ fẹ́ pé ìyẹn ni kó take over team so ìyẹn náà ti wá rírì àní ìrí èèyàn pàtàkì àwọn tójú wọn pé olójú méjì tó kọ́kọ́ wà ní tìmù àwọn yẹn yarí pé àwa ò fẹ́ o àwa ò gbà lẹ ṣe rí pé àwọn bíi baba lẹ́gbàá my humble sister tó ìdó gàngán làwọn yẹn ò ṣe lè dúró àwọn yẹn ojú wọn pé pé à kàkà kó lójú kan jẹ ọba lórí láwọn lórí àwọn àyà máa lọ ni àwọn olójú méjì tó wà ń bẹ́ẹ̀ nìyẹn tó yẹ wò pé à ẹ jẹ́ káwà kó bí àwọn afọ́jú dẹ̀ ló kù àwọn afọ́jú dẹ̀ ló kù o ẹ fi rí pé ẹ fi rí pé ó dàbí pé tíìmù yẹn wọ́n fi ń bẹ wọ́n fi ń bẹ àlùyá ni ó dàbí pé gbogbo wọn á kúnlẹ̀ síwájú àlùfọ́ lójú àlùyá wèrè pé a ní oṣù àgbà kínní lọ́wọ́ wa ìwọ la gbé fún lẹ́yìn two million ọmọ tún jòbó ń tiẹ̀ ìwà tún ṣe òbò kan o ńgbà tó tún yarí mọ́ ọ lọ́wọ́ pé àníṣe mo gbọ́dọ̀ máa jẹ́ lọ ni amélé ìyá kìmọ́lẹ̀ ọ̀gá ọ̀gá wa ló fẹ́ lò ẹ́ àlọ́gà ló lù ẹ́ lọ́wọ́ olójú kan tá a ní nìyẹn jẹ́ kó máa lò ẹ́ lọ àwa tó kó afọ́jú a tún mi tó tún jẹ́ bí afọ́jú ń bẹ̀ a náà mọ́lẹ̀ eré rà ó ẹ ṣe rí i pé ayé gbogbo wọn fi bẹ́ẹ̀ dáadáa ń bẹ̀ yẹn mọ́. ẹ ṣe rí pé ayé gbogbo wọn fi bẹ́ẹ̀ dáadáa dáńbẹ̀ yẹn mọ́ ló fi dàbí pé wọn ò rí èèyàn gidi tó lè maintain tíìmù yẹn gba olójú kan lọ wọn ò rí èèyàn gidi tó lè sọ pé ókè o ṣàmì pé ẹni tó dá tíìmù náà lẹ̀ mìkáfò gidi ni ìyẹn ojú ti tìyẹn fọ́ pátápátá tó tẹ̀ ti tó ti tẹ̀ pẹ̀ṣẹ̀ bíi ti àwọn haúsá tó wà ń sábó tó ń tọrọ jẹ so ìyẹn ò tẹ̀ dẹ̀ nídìí pé ká tún máa lọ sórí tìyẹn mọ́ ìyẹn ti gba kámú fọlọ́run ìpè mìkáfò lòun o ojú mi yóò ríran o thank God o olójú kan ti dé o tó ń pè ní àlùfọ́ lójú o àlùyáwèrè eléyà tẹ̀ bá mi máa <laughs> mánéjì tíìmù mi díẹ̀. ah màmá lọ gbára yín àtẹ̀bá mi manage tíìmù mi díẹ̀ ló fi jẹ́ pé ọmọ yẹn náà tẹ bá rí sí ìgbéraga wá ìgbéraga kí ni mo sọ ìgbéraga ó wá wọlé wù tóun náà bá sọ̀rọ̀ á sọ̀rọ̀ bíi pé bílíọ̀nì àdé ni ẹni tó ń bọ́ tó bá máa bá yín sọ̀rọ̀ báyìí ó máa ru ga wá ni ngbò jẹ́ pé ọ̀gá ẹni tó dá tíìmù ilẹ̀ tíyẹn fọ́ lójú tó ń dó kò jẹ́ kó ní respect for anybody mọ́ tẹ́ bá tẹ pé gan pàápàá gan agídí ló máa fi dá yín lóhùn àwọn ọmọ rádaràda tó jẹ́ pé Facebook Facebook mi sọ mí ó sọ mí dèèyàn ọmọ tó jẹ́ Facebook sọ mí dèèyàn òun náà wá dìde àmkíní kan àmkíní kan mo mọ ẹni tí mo mọ̀ ní ṣé mo ẹni tí mo mọ̀ ní agbá pé wèrè lélé iṣẹ́ àwọn tó mọ̀ nìkan là ń gbọ́ lẹ́nu olórí burúkú ara ẹ̀ ìwọ máa fẹ́ gbẹ̀mí gbogbo yín inú tẹ́ ra wọlé wọ́n ló lọ gbáfọ̀ṣẹ́ òun ṣépè fún ìyá ẹ̀ àti bàbá ẹ̀ mo ní à ọjọ́ ẹ lójú náà tẹ́lẹ̀ náà àrùjọ wọn ló lọ gbáfọ̀ṣẹ́ òun ṣépè fún ìyá àti bàbá ẹ mo níwọ̀n kúkú jọ ẹ lójú ọyá jẹ́dà wọn ọjọ́ ẹ lójú ìwà ní ìyá gidi àti bàbá gidi ni wàá máa gbáfọ̀ṣẹ́ wà ló ń ṣépè gbogbo oògùn tó wáṣà orí pé orí àwọn ọmọ ẹ ló lọ where is your textbook? Your book? Okay. Okay. Yeah. I'm coming. Let's go. Oh, why rí pé gbogbo èpè tó ló Asabi, Asabi, Asabi, àṣàbí àṣàbí èpè tó ń ṣẹ́. Ó ṣàkíyèsí pé orí ẹ ló ń lọ. Àlùyáwèrè. Hmm? Oh yeah, go, go, go, go. We late already. Oh. How you doing? Good, yeah. Oh, you play orí ẹ̀ ló lọ. Nígbà tó bá forí kó èpè dáadáa tó wẹ̀ lára tó wẹ̀ lẹ́wù àlùsíwín n tó mọ tó kàn ṣe mí láàánú fún ẹni wípé gbogbo èpè tó ń ṣe yẹn sìn nígbà bá forí kó ìyàwó ẹ̀ tó lé jáde ń sìn abẹ́ ẹ̀jẹ̀ ń bẹ̀ àwọn ọmọ tó lófẹ̀ẹ́ rí wọn abẹ́ ẹ̀jẹ̀ ń bẹ̀ ìyẹn ló máa dún dún àwọn àwọn èèyàn pé ah Hi, Rimi. Hello. Thank you. jumbo. Well, I had to bring it because I had to have it in case people ask questions. Because what I've learned from doing this after taking over for Mr. Tony is that every month you guys ask questions, and if I don't have either a book or a lot of notes or both, Okay, thank you. Thank you. Okay. I'm outside. Okay. So, Anuya Wiri. nígbà tó bá wá dàgbà tó dògbó tí gbogbo èpè tó ló ń ṣẹ́ pẹ̀lú ẹni tó rí wúruwúru bí ẹni tó fi túlẹ̀ yẹn ẹni tó rí kúrukùru bí ìgbà tán bá fi ẹnu èèyàn gbó eérú tó bá rántí ayé ìgbà tá a máa ń jà ní kékeré yẹn tán bá ti mú ẹnu irú wọ̀ báyìí wọ́n wá fi gbó ilẹ̀ ó ti jogun jogun jogun jogun jogun gbogbo ara ẹ wá rí rádaràda ó ti làfọṣẹ làfọṣẹ làfọṣẹ títí títí títí at least irene at least gbogbo ogun ò bá jẹ́ lára àyàn àmọ́ epo jẹ́ lára dorcas ẹni tó rí ẹgbà bọ̀dì náà nìyẹn ẹni tí oògùn ẹ lè ṣiṣẹ́ lára ẹ̀ òun nìyẹn irú àwa báyìí ń sìn oògùn báwo àtẹ̀gínfẹ́rí dèpẹ̀nu. a ma I'm a sorcerer nuni. Mba I was search was send the original wa buy. Yan lo ma pa danu. Lori buruku omo. O lo shish. Won ni ya we so pe so ti suwa ni ni ah. A awa ni se ni kin suwa. Suwa ke. Suwa bawo. A wa ni se ni. To bawo moto mo wa. mo sáré wá ṣe nǹkan kankan mo ní sáré ṣe ṣó kì í fi gbá yín lórí ẹ̀yin ọmọ rádaràda lórí burúkú ọmọ àlè àtòkù má ku amọ̀nà ọ̀run má lọ gbogbo yín tẹ̀kàn bayé jẹ́ ẹ́ tẹ̀kàn bayé jẹ́. tí bá ń ṣe wípé Facebook ni ọmọ ọmọ ọmọ aláta ọmọ ẹlẹ́ran ọmọ gọ́tà ọmọ ọmọ ń dọ̀tí ìwọ náà ń bọ́ta ò ń sọ̀rọ̀ hmm? tí ìbá ṣe pé Facebook kò gba qualification ni ordinary primary school gan kò gbà àtàjà àtẹran ló lè bọ́ síbẹ̀ kó máa sọ̀rọ̀ kérú wọ níbẹ̀ lẹ́nu fúlójú tí o fi gbogbo ẹnu ṣe tí gbogbo ẹnu ẹ dọ̀tí bíi ti ajá ìwọ náà máa jáde wá máa sọ̀rọ̀. Hmm? ọlámídé gan bẹ́tà ẹ